وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المؤلف رحمه الله تعالى في الحديث السابع والخمسين والستمائة وعنها رضي الله عنها قالت السنة على المعتكف ألا يعود مريضا ولا يشهد جنازة ولا يمس امرأة ولا يباشرها ولا يخرج لحاجة إلا لما لا بد له منه ولا اعتكاف إلا بصوم ولا اعتكاف إلا في مسجد جامع رواه أبو داود ولا بأس برجاله إلا أن الراجح وقف آخره وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وآله وسلم قال ليس على المعتكف صيام إلا أن يجعله على نفسه رواه الدار قطني والحاكم والراجح وقته أيضا وعن ابن عفوان بن عمر رضي الله عنهما أن رجالا من أصحاب النبي صلى الله عليه وآله وسلم أروا ليلة القدر في المنام في السبع الأواخر فقال رسول الله صلى الله عليه وآله وسلم أرى رؤياكم قد تواطأت في السبع الأواخر فمن كان متحريها فليتحرها في السبع الأواخر متفق عليه وعن معاوية بن أبي سفيان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال في ليلة القدر ليلة سبع وعشرين رواه أبو داود والراجح وقته وقد اختلف في تعيينها على أربعين قولا أوردتها في فتح الباري وعن عائشة رضي الله عنها قالت قلت يا رسول الله أرأيت إن علمت حي ليلة القدر ما أقول فيها قال قولي اللهم إنك عفو تحب العفو فاعف عني رواه الخمسة غير أبي داود وصححه الترمذي والحاكم حديث آه àwọn náà dá lórí al-i'tikaf hadith alákòókò ọjà hadith ummul mu'minin Aisha radiyallahu anha ó ní as-sunnatu ala al-mu'takifi alla ya'uda marida ohun tí ṣe súnà tànàbẹ sallallahu alaihi wa bẹ́ẹ̀ ni tí máa ń ṣe al-i'tikaf ọ̀nà ni pé kò gbọdọ̀ bẹ aláàárẹ̀ wò ẹni tó ń ṣe i'tikaf kò gbọdọ̀ bẹ aláàárẹ̀ wò kā'inan man kāna ẹni yóò wò lè jẹ kò bá jẹ bàbá rẹ̀ kò ya rẹ̀ kò bá jẹ ọmọ rẹ̀ kò bá jẹ ìyàwó àbọ̀kọ rẹ̀ kò gbọdọ̀ bẹ aláàárẹ̀ wò eléyìí jẹ́ ìlànà anábà Muhammad sallallahu alayhi wa sallam nítorí pé al-i'tikaf gẹ́gẹ́ bá ti ṣe ṣàlàyé rẹ̀ síwájú ó ní í ṣe pẹ̀lú pé kéèyàn kóra ró sínú mọ́sálásí pẹ̀lú ẹ̀mí àtijọ́ sí fọlọ́ ní àkókò tí èèyàn gbà lérò pé òun ó fi kóra ró yìí lẹ́ni tó ṣe pé ìlọbíbọ̀ rẹ̀ láàrin rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn èèyàn wọ́n fẹ́ rọra mú asokùn díẹ̀ láàrin ìgbà náà ó ti ẹ̀fí máa ronú nípa tọ́lọ́n ó fi jẹ́ tí ó máa ṣèrántí ọlọ́run látàrí kíkà alukur'an ó jẹ́ tó ṣe pé yóò máa ṣe at-tasbihat at-tahlilat على النبي محمد صلى الله عليه وآله وسلم lórí ẹ á lọ máa bẹ aláàárẹ̀ wò kò sí nínú ṣèṣe ẹni tí ó wà nínú al-i'tikaf kò burú o lápọ̀gbọ́ pé nìkan sáré nígbà tó wà nínú al-i'tikaf fún wọn ẹnìkan tí wọ́n á ń sọ fún pé lágbájá ń sáré òun ń lọ láti lọ bẹ̀ wò nígbà tó wọ́n ṣe é al-i'tikaf kò burú kí wọ́n tó wà nínú i'tikaf yẹn kó sọ fún pé tẹ bá bẹ̀rẹ̀ bá kì í ṣùgbọ́n pé wọ lọ́wọ́ agbèrè lọ síbẹ̀ lára ò ní lọ síbẹ̀ gbèsè kó fi ṣègbéraga èyí ṣe pé òfin máa ìwọ ìjọmọ ẹ̀yà mùsùlùmí fọmọ ẹ̀yà rẹ mùsùlùmí tẹ́lẹ̀ ṣùgbọ́n nǹkan wọ́n dáwọ́lé nísìn nítorí wà nínú rẹ̀ òfin ọ̀fà ìgbọ́ kó jáde ńbẹ lọ sí kínní kọ lọ sàbẹ̀wò aláàrẹ tẹ̀lé ìjẹ̀bù sójà ńbẹ o. a rí i pé al-i'tikaf lélẹ́yìí al-i'tikaf ọ̀nlẹ́lẹ́yìí nítorí pé bófin ṣe mú wá nìyẹn tó bá di tèyí báyìí kì sọ̀rọ̀ àìsàn as-sunnatu 'ala al ló ń tọ́ka sí sunna anabi muhammad sallallahu alaihi wa sallam. torí náà àtẹ̀tẹ̀ ní ìdájọ́ kọrọ ànábì torí òfin dá lórí pé ẹni tó bá ń ṣe àtìká kò ní bẹ aláàárẹ̀ o ṣùgbọ́n gbogbo nǹkan mí ìdáhùn yẹn á máa dá tí wọ́n á máa ṣe tí ẹnìkan bá tó ń wá ń yìí gba ń ṣe yìí gba kí ló dé tí kí ló wa. ha torí pé kò sí àyè fún ẹ láti fi ntòǹsè tí ò lẹ́yìn fi jọ òǹtọ́ lẹ́yìn tí a ti ká kù bí ẹnìkan ní ìsìn ó lọ ṣe kí nìkan ìjáde ìrẹ́ ìdáhùn ká máa ń ṣe gbàtọ́ á lọ wọ́n á sọ fún pé bàbá rẹ̀ ọ̀gbádùn wọ́n pè wọ́n ní àrẹ̀ ọ̀gbádùn wọ́n lọ́mọ rẹ̀ ń sá rẹ̀ ìyàwó rẹ̀ ọ̀gbádùn wá ní òun kọ̀rọ̀ wọn lọ́lọ́lọ́ òun ò ní lè wá wò wọ́n àbí tó ń bá parí jáde sẹ́ẹ̀tì káàbù ní sẹ́ẹ̀tì ọ̀rọ̀ gbẹ́ yé wa ẹ̀ẹ́dìkà ọ̀nlẹ̀sì eléyìí tó fi dé ibi tó o bá ti wọ̀ ń kọ́ gbígbé aláàárẹ̀ wò kìí ṣe àwáwí tó lè gbé ọ jáde lẹ́yìn náà ìjáde tí wọ́n ń ṣe ìdálómi ọ jáde tani orúkọ jáde at the first place yóò bí wá jẹ pé èyí tí ò ní pìlẹ̀ lọ́wọ́ á ti torí rẹ̀ sọ pé bàbá rẹ̀ ti ń sáré òfin lọ́lọ́ ńlọ ìyá rẹ̀ ti ń sáré òfin lọ́lọ́ ńlọ ìyàwó rẹ̀ ti ń sáré òfin lọ́lọ́ ńlọ ọmọ rẹ̀ ti ń sáré òfin lọ́ bọ́ wa náà ti sẹ́wọ̀n ló fún lálàáfíà ìwọ kọ́ ló fún lálàáfíà ṣùgbọ́n bẹ́ẹ̀nu tó jẹ́ ẹ̀tọ́ wọn lórí rẹ̀ ọ̀nbẹ́nu tó jẹ́ ìwọ wọn lórí rẹ̀ tẹ̀lé ìjẹba àwọn al-i'tikaf ẹni tó bá ń ṣe ni òní ṣe kí ni ni òní jáde lọ bẹ aláàárẹ̀ wò wala yashhadu janazatan bẹ́ẹ̀ ni òní bá wọn gbókòrè ibi tí wọ́n ti sìn òní tẹ̀lé òkú débi tí wọ́n ti sìn Allahumma àyàfi tó bá jẹ́ pé nínú mọ́sálásí tó ti ń ṣe al-i'tikaf yẹn ìnáwó agbókù wa wọ́n fẹ́ ti sọ̀látù jánásà sí lára àbí òye wa wọn gbé òkú yẹn jáde nínú mọ́ṣáláṣí náà kò sí tó burú pé wọn náà kópa nínú sọ̀látù jánásà ṣùgbọ́n tó bá ti kópa nínú sọ̀látù jánásà wá sí kínní wà á jókòó láyé rẹ̀ òní bá jáde. online téèyàn bá ṣe alẹ́ àtìkà sẹ́nu kó tún dáa lẹ́yìn tí yẹn ti láǹfààní àtúnṣe sọ láti sókùlà kó tún tẹ̀lé òkú débi tí wọ́n ti sin kéèyàn lè bá àtàrà rẹ̀ ní kìrọ́ọ̀ ládàá ńlá kó sì sọ láti sókù la kẹrọ́ọ̀kù mi láàdá ńlá mi kó dàbí àpáta ńlá nítorí pé yẹn tẹ̀lé kù débi tí wọ́n ti sìn torí rẹ ò ní bókù débi tí wọ́n ti sìn nítorí pé kíni wọ́n ṣe alẹ́ àtìká ẹni yóò wò kú yẹn lè jẹ bàbá àjẹ mọ̀lẹ́bí rẹ bàbá àtijọ́ra ta tó sì jẹ́ mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ tẹ̀lé ìjẹba wọlé ẹ̀yẹ mẹsàmúrọ̀ ẹ̀tẹ́ni ẹni tó ń ṣe àtìká. kò é bóbìnrin lò ẹni tó ń ṣe ẹ̀tìkáf kò bóbìnrin lò pé a kàn sí pápápá ma jánábà ọ̀ ń rẹ jẹ ẹni tó ń ṣe ẹ̀tìkáf kò é ṣe kí ni kò bóbìnrin lò bí màánà obìnrin yẹn o yọ lọ bá ń ni o òun lọ bá ìyàwó ni o àbí ìyàwó rẹ̀ gan ni ọ̀ abà ní ni o ẹni pé bóbìnrin lò nítorí pé bí bóbìnrin lò ó tako al-i'tikaf ó sì ba al-i'tikaf jẹ́ pátá korongodo ó tako ó bàjẹ́ torí ẹ ẹni tí ń ṣe i'tikaf kìí ṣe kí kìí bóbìnrin lò tó náà ọbẹ̀ ẹlẹ́dàá sọ pé wala tubashiruhunna wa antum. rákìdúnà fil masajid ẹ ò gbọ́dọ̀ faranúra ẹ ò gbọ́dọ̀ bá obìnrin lájọṣepọ̀ ní ìgbà tẹ́yìn ṣe al nínú àwọn masalasi gbogbo nígbà ṣe gbogbo kájí àyà yẹn mú ibi tá a ti wá ẹ ò gbọ́dọ̀ bá àwọn obìnrin yín lájọṣepọ̀ ní ìgbà tẹ́yìn ṣe àlàtìká láwọn mọ́sálásí gbogbo. tọ́ lẹ́yìn náà káàtì ẹ̀pẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀tìká kápẹ́yìn ọ̀sẹ̀ ẹ̀tìká lọ́wọ́ àṣọ fún ìyàwó rẹ̀ kọ́kọ́ pàdé rẹ̀ mọ́sálásí pé kí ni tọ́ wá pàdé rẹ̀ mọ́sálásí wọ́n sì dúró láyé ọkùnrin. yàtọ̀ pé mi nìyẹn wà lẹ́nu ọ̀nà pé wọlé òkú sẹ́ni kankan nù àwọ̀ wọ́n yà dé ìsopórì rẹ̀ pọ́n kádán pẹ̀lú mọ́sálásí kò sáyé rọ́bìṣì nínú. ẹnìkan á sọ fún ìyàwó rẹ̀ pé mọ́sálásí ló fi fẹ́ káwọn ọjọ́ lájọṣepọ̀ torí tọ́lọ̀ ń bá kọ kúkọ́ mọ́ ọ wá ọmọ olèjọ́ ọmọ alálùbáríkà ẹ dákun ẹ wo mẹ́ńtálítì òdo kọ́dà ẹnìkan ti ṣerú ẹ̀ tó ń ra mu ní mọ́sálásí káàdà ọjọ́ ọmọ Pakistan àti àwọn rẹ̀ wá jọ lọ bí wọ́n lọ hajj àbí umra wọ́n wá wò pé òkúkú sẹ́ni kankan tó ti kò sí eh, kò sí sẹ́ni kankan gbogbo kámẹ́rà ti ń kọ́ gbogbo ẹni kankan kọ́ tó wọ́n á mú blanketi wọ́n dàbòrà pẹ̀lú ìyàwó rẹ̀ tó ẹni tí sì ń sọ kámẹ́rà rí kí nǹkan rú ṣáà ẹlẹ́lẹ́yìí. kẹsàkì wa ara mu nù pé ìyàwó ni ọkọ ni ọdọ abúlé ìyàwó rẹ tó bá sì si rẹ mẹsàlásì lélẹyìí ẹ àwọn ọ̀sán ti ṣe nǹkan kan ó kékeré lọ fẹ́ sè òun ni òun wò pé táwọn bá jọ lájọṣepọ̀ ń bí ọmọ làlùbáríkà because mọ́ṣáláṣí kà wọ́n á ní kiri wọ́n á ní kẹ́ ẹ máa bára yín lò tó eléyìí kìí ṣe àyè tó jẹ́ pé ọkùnrin àtobìnrin wọ́n ti dọ̀la àjọṣepọ̀ ẹ̀lẹ̀ kọ́dà gan mọ́sálásí kò sáàyè nínú rẹ̀ pípọ́kùnrin olúpọ̀ mọ́bìnrin kò sáàyè nínú rẹ̀ kọ́dà kí nǹkan kan má ṣẹlẹ̀ ọwọ́ pẹ́jọ́ wọnú ara yìí kò sáàyè nù fèdè nì tó fi jẹ́ pé ẹ̀ rí i pé nínú òfin ṣẹ̀ríyà táwọn ọkùnrin bá to sáfù tí wọ́n síwájú bólóbìnrin ọmọ tó lẹ́yìn yẹ́bù sí wa nínú hadith pé akhiruhunna haythu akharahunna Allah ẹtì àwọn obìnrin yẹn tó wọ́n sẹ́yìn ẹjẹ́ wọ́n tó sẹ́yìn lẹ́yìn tó lọ́wọ́ bá ní kí wọ́n tó sí. kódà ó sì pé mọ́sálásí wọn ò fi gàgá kankan dín àárín ọkùnrin tóbìnrin kò gbọ́dọ̀ sí ìlú pọ̀ láíláí ẹ̀yìn làwọn obìnrin ó tò sí ìdí nu tó fi jẹ́ pé ìgbà tí àyè yẹn bá ti wà gbáyàwó tí ò sí ààlà láàrin àyè tọkùnrin wà tóbìnrin wà àwọn olùmọ̀ṣẹ̀ríyà wọn ní ọ̀rọ̀ àdìjà nàbì sallallahu tó ní khayru sufufin nisa akhiruha èyí tó lóore jù nínú sáfún àwọn obìnrin lè wo èyí tó wà lẹ́yìn wa sharruha awwaluha èyí tó burú jù nínú sáfún obìnrin lè wo sáfún wa lè torí ẹ̀ ló ti jẹ́ pé táyì bá ti wà gbáyàwó tí ò sí ààlà láàrin ọkùnrin àti obìnrin adékọ̀ àwọn obìnrin ọmọ tó sáfù wọn sáfù tó kẹ́yìn ní ọkọ̀ tó tó bá pé sáfù tó àwọn àjọ ẹ̀ tó náà bá tún pé sàfùtò àwọn àjò ilé tó náà bá tún pé sàfùtò àwọn àjò ilé èwo ló wá lóore jù mẹ́ọ̀ sàfùtò ẹ̀yìn lẹ́yìn èwo ló burú jù ìwádìíwádìí tọkàn kò síbi táwọn ọkùnrin tí sàfùtò wọn burú jù wà ẹ wò èyí tó burú kàn kò sí èyí tí ó burú èyí tó sì lóore dínà sí èyí tó lóore Allah wọlé kọ́mà tẹ́gbẹ́ wọn ti fẹ́ sálámà kó tó dé níbo ni ó súnmọ́ àwọn obìnrin mùsùlùmí tòṣùgbọ́n àwọn olùmọ̀ṣẹ́ríyà wọ́n ní tó báyìí pé wọ́n di àárín ọkùnrin sóbìnrin lọ́nà tẹ́nìkan ò ní rẹ́ nìkan àjẹ́ ipe kò burú kọ́ pé sáfù àkọ́kọ́ táwọn obìnrin náà ló lòrè jù torí pé ní tá à ń sá fún bẹ́ẹ̀ yẹn kò lè ṣẹlẹ̀ aburú tó lè ṣẹlẹ̀ tí ò bá sí gàgà kò lè ṣẹlẹ̀ ńgbà tí gàgà wà. tọ́ torí de lẹ́yìn alimami abu hanifa rahimahullah àwọn tó kúta bá tu sáfù báyìí tóbìnrin bá fi lè bọ́ sínú sáfù sọ láti gbogbo yín bàjẹ́ rògbẹ́ gẹ́tẹ̀ tẹ́nìsì sáfù ìgbogbo ọkùnrin àyíká wa rọra sílẹ̀ lóbìnrin kan dúró ń bẹ̀ sọ láti yín bàjẹ́. ṣùgbọ́n àwọn yóò yòókù wọn ní kò bàjẹ́ ṣùgbọ́n bó lẹ ti á ṣe tẹ̀dù adóbìnrin ọ̀wọ́nu sakùnrin jama. ó máa ń sábà ṣẹlẹ̀ nígbà míì nínú mọ́ṣáláṣí káàbà níṣẹ́ ń bá tọ́ wa lọ ń bá sọ ebi tí kálukú wà náà ní odò wàá mọ àwọn kí wọn náà kó kópa nínú sọ láti yẹn ìmáà àbí ayé rẹ̀ kí ni túmọ̀ táyé wa àgbáyé òsì bíkọ́ wọn túbọ̀ ṣe ń ṣe tọwọ́ fún yẹn sẹ́mo kí gáàpù ti ń bẹ láàrin èèyàn kan sí èèyàn kan ìgbà míì ó lè fẹ̀ débi pé mo lè rúkú ó lè fẹ̀ débi pé mo lè ṣe sùjúù ìgbà míì ó tiẹ̀ lè má ṣáàyè fún mi láti ṣe rúkú níbi tá a fún dé á ń bọ̀sibọ́sí pé màá ṣe àṣùjúù so àwọn àgbẹ̀ yẹn ni ó ti máa hàn ta ló lágbo ẹyẹ ẹ̀sìn ta ló lódò so àwọn àyè púpọ̀ ni ti máa hàn tó lẹ́yìn bùkátà láti gbẹ́sìn wọ́n sì sọ wọ́n ní kì í ṣe gbàdò là á máa rí ìkànnà èèyàn ti kọ́mọ̀ nípa ẹ̀sìn rẹ̀ because you can't just do it arrogantly ọmọ kékeré ló ń dá ń bẹ̀ gan-an ọ́ wọ́n ti dùkọ́ sùpọ̀ ojú rọ́kà mẹ́jọ. gẹ́gẹ́ bá àwọn Yorùbá ṣe máa ṣe tí wọ́n ń gbódò káyé àwọn mọ̀lẹ́kà kí wọ́n conquest ẹ̀rí pé mẹ́yẹn ẹni tó bá ní fẹ́ kófì dín ó ti rí i pé àwòwàlẹ́ mi ní lè ṣe rúkú ok ìgbà tí kò bá sẹ́yìn láti ṣe rúkú ṣé sùjúdù náà wá ṣe ṣe ìgbà láti rólódò mi yọ wá lọ bá Allahu akbar sami Allah alhamida Allah ẹ mọ̀ kó do nìyẹn hmm. ẹlòmíràn sì gan oníṣẹ́ sọ́lá títí tí wọ́n fi sálámù. Hmm. wọn sálámà wọn bàbá tọwọ àkùtì ẹ lọ wọn bàbá parí tọwọ àkùtì ọ lọ sí sọlá tìjà ibi tẹ́ ẹ ti lọ à ìwọkùnrin ti tọwọ àkùnrin ti tọwọ gbogbo ilé dùn bẹ́ẹ̀ ọkàn dúró lẹ́gbẹ̀ẹ́ alájà kan ni wọ́n ti Allahu Akbar náà ti Allahu Akbar ní dáa ìlọ ìlọ ṣe àyè ló dúró sí ọ̀rọ̀ Abu wọ́n ìmáàmù Malik ìmáàmù Shafi'i Ahmad wọ́n ní sọlá tó bàjẹ́ tó má láì dá gbogbo yín bóòlù ẹ̀sìn wo obìnrin ọ̀nà tó tó adó lánàá pékin disco lẹ́sìn tó eléyìí jẹ́ bá èèyàn gbọ́dọ̀ jẹ́ ike nínú mọ́sálásí kódà kọ́ mẹ́sẹ̀ ìtìká lọ́kùnrin àti obìnrin tí wọ́n á ń lájọsọ̀tọ̀ ìgbà tó wá dé ìrọ̀lẹ́ ayé nígbà táwọn èèyàn níbẹ̀rù ọlọ́run àwọn èèyàn púpọ̀ ìgbà tí àwọn ń gbìyànjú àti rọ́nà wàlìjánà ní rọrùn ibẹ̀ náà la ṣe ráwọn kata ń sànà àti wọn náà rọ wàláàdì bẹ́ẹ̀ bí ẹnìkan tó ń rìpọ́tù wal-'uhdatu 'alayhi ó ní ìmáàmù àwọn nílùú kan bẹ́ẹ̀ ká fún kọ́bù láti ní ó sì rọ́ọ̀kan nu obìnrin jama jama mọ́tíláṣí ọ̀rọ̀ amúnimọ́tíláṣí ń bá ṣe jìnnà. òun rí báyìí ní kìí ṣe pé wọ́n ní wọ́n pè é dákun ruo rúlẹ̀ musa mú sọ ṣe sọ láti lẹ́yìn ẹ torí bọ́ká pélé rẹ̀ ló ti lọ ṣe sí náà sọ́dà kátó wa pé nu mọ́ṣáláṣí kò pé bá kọ́ sànù wà lọ kò kódà afọ́jú gan ma nítorí bá káyàn ń ṣe kúrò ọ̀dọ̀ wa tẹmẹ ẹjá bẹ̀rù Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa ẹjá bẹ̀rù Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa bẹ́ẹ̀ náà láti tuntun ráwọn kan táwọn tún ní bẹ̀rù Ọlọ́run nígbà tó máa ṣe tọwá máa ṣe tọwá wọn máa sọ talóbin tó náà ṣe tọwá talóbin tó náà ṣe tọwá tó bá ti wá rí báyìí yẹn fún dáadáa yọ wà lọ máa dúró lẹ́yìn àwọn obìnrin subhanallah walhamdulillah. ولا إله إلا الله الله أكبر أدبي من الله أكبر يا ما أسمعه بني يا ما أسمعه يا ما يا ما يا الذي ما وما كم أنت مني أنت مني لا إله إلا الله والله hikima ti في bẹ nínú òfin ọlọ́run tó lóbìnrin ọ̀gbọ́dọ̀ شو lọ hajj ó ti wọn bá tó tún jẹ obìnrin náà lọ́pọ̀lọpọ̀ wọn lẹ́sìn rẹ ẹni tó mọ̀ ní ẹ má fẹ́ ṣèwé pa àwọn aburú mi aláì lómi ẹ̀rọ ọlọ́ọ̀bà fẹ́ pé ibi táwọn èèyàn ti lọ bẹ lọ́n kọ́ bá wọn mẹ́sì àwọn kúrò ibẹ̀ lẹ́lómi ò ti lọ sùsùká ru ẹrù ẹ̀sẹ̀ ọlọ́run bá kí ni nǹkan náà dáná jù tóbi wá jẹ́ pé ìdí nu tó fi jẹ́ pé àtọ́ lẹ́sìn tán gbẹ́sìn yìí oníkálukú mú ìyàwó rẹ̀ lọ́ni yóò sì máa prevent ẹ̀ lọ́tún ló sì níwájú lẹ́yìn pé yàrá ìjọ yà wọ́n jìnnà jìnnà jìnnà jìnnà síbò jìnnà síbò. àmọ́ àwọn dáńfó dáńfó mọ wá sẹ́wọ̀n báwọn tó tàdán wàlẹ̀ xọ́rọ̀ yìí torí ọlọ́run kọ́ sànù wa wàlẹ̀ yẹn mú sùmùrọ̀ ẹni tó ń sẹ̀rẹ̀ torí tó bá ti bóbìnrin lò kí náà ṣẹlẹ̀ ẹ̀sì káfù rẹ̀ ńkọ́ ọba jù wọlé yorùbá ṣẹra ha kéde bíbá lò lásán eŋti máa ṣíwájú bíbóbìnrin lò gan ọgbọ́dọ̀ ṣẹlẹ̀ ọgbọ́dọ̀ romansi pẹ̀lúbìnrin ọgbọ́dọ̀ fi ara kóra ọgbọ́dọ̀ fọwọ́ ra la ọ̀nà ọgbọ́dọ̀ fọwọ́ ra wọn ọgbọ́dọ̀ fẹnu kónú wọn pékin òsíndọ́dọ́ bẹ̀ ẹ̀sì káfù ni wọ́n wà. ní òun ò lè ṣe àfaradà tayọ ọjọ́ méjì ó sì ti dání ẹkọ ọsẹ tí káàbù jọ mẹ́wàá Ọlọ́run ọlọ jọ mẹ́wàá náà bẹ́ẹ̀ lẹ́sẹ̀ rí i pé wọn ò sọ pé kó ọmọ bòbí sọ̀rọ̀ wọn sì sọ pé ò lè jókòó ti obìnrin nígbà tó ń ṣe ẹ̀tìká síbẹ̀ lánàbí wa Muhammad sallallahu alaihi wasallam pé ṣe ẹ̀tìká ó máa ń bá Aisha sọ̀rọ̀ pé bá mi ya irun orí mi bákan ìyàwó rẹ̀ Sọfíyà anabi wa ní ẹ̀tìkáf wọ́n wá jókòó tí anabi sallallahu alaihi wasallam wọ́n wá bá anabi nájú ìgbà tí ó sì ṣe tán tí wọ́n máa lọ anabi tún pa alẹ́sẹ̀ dà ó tún sìn díẹ̀ tí anabi ò tó padà ìgbà yẹn ló ti pàdé àwọn ẹni méjì tán tu lẹ̀ kékeré kankan ẹ̀ wá ń bẹ̀ wá ẹ̀nà sọ̀fìyà ìyàwó mi ni sọ̀fìyà ó ní subhanallah ẹnikẹ́ni ẹ̀nà ṣẹ̀tánà yajri min ibni ádámà majra ad-dam gbẹgbẹ àjẹtọ ni ń sáré ní ara àwọn èèyàn gbẹgbẹ jẹ ti ń sáré nù sàn wá ni. Hmm. so nítorí délé kìí ṣe pé gbígbóbìn sọ̀rọ̀ jíjókòó tí obìnrin báyà torí pé wọ́n á bẹ̀ ọ́ wò tó sì jẹ́ rẹ̀ kìí ṣe so gbogbo eléyìí ò sí tó burú bẹ̀ fẹ́ni tí ń ṣe ẹ̀rọ̀tìkà lópin ìgbà tí kò bá ti gbàsíkò rẹ̀ lọ títí so eléyìí àmọ́ pé ẹ mọ̀ á fọwọ́ nura ẹ máa fọwọ́ ẹ máa fẹnu kọẹnu ẹ máa pé kí ni kò sí tọ́jọ́ bẹ́ẹ̀. wala yakhruja li hajatin illa lima la budda lahu min ẹni tí ń sìn ṣe ẹ̀tìká kò gbọ́dọ̀ jáde kò gbọ́dọ̀ jáde níbi tí ń ṣe ẹ̀tìká láti lọ gbọ́ bùkátà kan àyàfi nítorí bùkátà kò ṣe yẹtì kò ṣe yẹtì nìkan ẹni tí ń ṣe ẹ̀tìká kò gbọ́dọ̀ jáde láti lọ gbọ́ bùkátà kan àyàfi bùkátà kò sí má lọ gbọ́ ẹ̀yin náà ti mọ bùkátà kò sí má lọ gbọ́ bí ìtọ̀ bí ìgbẹ́ gbogbo eléyìí kò sí má lọ gbọ́ ni àyè bẹ́yìn á lọ àyè bẹ́yìn á bá mi yàgbẹ́ àyè bẹ́yìn á bá mi tọ̀ tó oníkálukú náà ni ó lọ sí tiẹ̀ òṣìṣẹ́ àyè kan máa sùn sínú mọ́ṣáláṣí wọn máa tọ̀ sínú mọ́ṣáláṣí however wàá jáde wàá lọ yàgbẹ́ wàá jáde wàá lọ tọ̀ kẹdàlí tó o bá ní ẹni tó lè bọ́ gbóúnjẹ wá eléyàn náà ń bẹ nu bùkátà kò sí má lọ gbọ́ nítorí ìtìkáàbù tó ń ṣe Islam sọ pé kò ti torí ẹ̀ para rẹ̀ tó bá jẹ́ pé o lẹ́ni tó lè bọ́ gbóúnjẹ wá kò sí wàhálà wàá sáré lọ wóúnjẹ jẹ wàá sì sùn padà kíákíá tó bá rọ̀ ọ́ lọ́rùn láti lọ ránjẹ yẹn kó sì wọ mọ́sálásí kíákíá òun lọ dáa ẹni tí sẹ ìtìkáàfù kéèrà tó ń jẹ wa nítorí pé òun tiẹ̀ tí ò bá sí èyàn ni o ẹni tó sì wà ní sẹ kò sì wọ ọbẹ àmọ́ kì wá ti pọ gan bẹ pé ah, ah ṣé oúnjẹ yẹ sì ta dáadáa nu ẹ wá bá ń fi sí sẹẹri pé kí fẹ mọ pẹjọ mi tún ti bẹ̀rẹ̀ nu wọn bá ti ta fún ọgbà pamọ nù ó sì gbọ́dọ̀ tọ eléyìí ń bẹnu àwọn bùkátà eléyìí tó lè gbé yẹn jáde nígbà tí yẹn bá ń ṣe alẹ́rìkíkà tọ títí débi ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam torí ẹni tó bá ní tó lọ àkọ sáàmì sí i títí débi ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ṣùgbọ́n láti wala i'tikafa illa bi sawmin i'tikafu lè lálàáfíà láì jẹ́ pé yẹn ti sùyàmù pẹ̀lú ẹ̀ ọ̀rọ̀ àìsàn ni láti bí nínú fíkù àìsàn nínú àgbọ́yé tó nínú tẹ́lẹ̀ yìí máa ń pè ní al-idraj al tí èsì ara rẹ̀ ta kìbọnú ẹ̀ ọ̀rọ̀ tí ìsara rẹ̀ tá a gbé wọnú ẹ̀ yẹnni pé kò sínú ọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam ọwọ́nú ọ̀rọ̀ rẹ̀ ni ọ̀rọ̀ tánu ọ̀rọ̀ Aisha radiyallahu anha gbóhùn ẹsẹ̀ dáàmú kéèké sọ̀rọ̀ anabi táwọn yòókù jọ̀rọ̀ anabi nítorí pé anabi sallallahu alaihi wasallam ọ̀nà ni Umar ibn al-Khattab radiyallahu anhu ló sọ fún pé ìwọ anabi sọ màá ti sòyàmù òru kan fọlọ látàrí jàhílíyà ṣé kí n pé ìlérí anabi ni aw fèbè náà dẹrẹ pé ìlérí rẹ tó anabi sallallahu alaihi wasallam ni kó pé ìlérí pé òun ṣe ẹtìkáàfù lóru ẹ̀yin sì máa pé wọn ṣe sòyàmù ní òru tó anabi fi hàn bẹ́ẹ̀ pé ẹtìkáàfù ṣe ṣe láì ṣe àṣòyàmù báwo ni oṣù tí wọn sọ fún wa ń bì pé wàlẹ́ àtìkáfà ẹ̀là bẹ̀sọ̀wọ́mí bẹ́ẹ̀ àtìkáfà ò lè lálàáfíà o torí pọ̀rọ̀ yẹn ò pé wàlẹ́ àtìkáfà yẹn ayé wàlẹ́ àtìkáfà sọ̀híhùn ẹ̀là bẹ̀sọ̀wọ́mí kò sí àtìkáfà kan tá a ṣe lálàáfíà láì jẹ́ pé asọ̀síyàmù pẹ̀lú ẹ̀ tàbá wa sọ ike min shurutu sihhatil i'tikaf ọ̀nà ni as-siyam ajẹ́ أقل أقل مدة الاعتكاف يوم وليلة tọ́lá sọ pé májẹ̀mú tó jẹ́ kí ẹ̀tìkáfù ọ̀la làáfíà oníkàtí sùyàm adépé ètò kéré jù nínú tá a lè ṣe ní ẹ̀tìkáfù ọgbọ́dọ̀ jẹ́ ọjọ́ kan gbapò nítorí pé sùyàm ó ń bùkátà ká pa òru papọ̀ mọ́sàn-án tó mọ àti mọ sùyàm ilẹ̀ tó ó túmọ̀ sí wípé èyí tó kéré jù nínú gbàtà ìfilẹsẹ ẹtìká àfọgbọdọ jẹ ọjọ́ kan ìyẹn tá a bá ti sọ pé as-siyam shartun li sihhati al-i'tikaf eléyìí tí àyíṣà sọ yìí òun náà ni ọ̀rọ̀ Abu Hanifa Malik àti Ahmed wípé al-i'tikaf kò ṣeé láì dé pa as-siyam ṣùgbọ́n Imam Shafi'i ó ní rárá o ẹ̀ẹ́tìkáàfù ṣe é ṣe láì ṣe ṣìyà ẹ̀ẹ́tìkáàfù ṣe é ṣe láì ṣe ọ̀ṣìyà kí ló dé tẹ́ ẹ̀ fi sọ pé láì ṣe ṣìyà ẹ̀ẹ́tìkáàfù ṣe é ṣe wọ́n ní iṣẹ́ anábì ni sallallahu alaihi wasallam anábì ṣe ẹ̀ẹ́tìkáàfù láyé rẹ̀ gbogbo mẹ́wàá gbẹ̀yìn nínú Ramadan ó fi máa ń ṣe ẹ̀ẹ́tìkáàfù lọ́dún tó wá ṣe láìsí ogún gbẹ̀yìn nínú Ramadan ló fi ṣe ẹ̀ẹ́tìkáàfù

àwọn eléyìí náà sọ pé àà ah, ńgbà ah. tó sọ kóòrù kan ah, tí wọn náà mọ kóòrù kan sọkàn lọgbà lérò àà ńgbà tí òsì kóòrù náà lágbọ yìí. torí pé ànábì ọkẹ kó ṣe sùyàmù pẹ̀lú ẹ àwọn sọ pé wọn ò wí ńgbà tí wọn ò sì ti wí ó túmọ̀ sí pé kò sí mbẹ́ torí ẹni máa mú sẹ́fì sọ pé tẹ́ bá wọnú mọ́ṣáláṣí ní ti tẹ́ ti wọnú mọ́ṣáláṣí gbàtọ́ ń wọlé tọba wọlé pẹ̀lú ẹ̀mí pé wọ́n lọ ọwọ́ ọgbà tí ń fi bẹnu mọ́ṣáláṣí mo tún dà ní ẹ̀kọ́ ìtìkáàfù ní sí mbẹ́ ó tún gbà ládàá tọba jáde lẹ́yìn ìṣá ó tún gbà ládàá pé ọwọ́ àdánilẹ́kọ̀ọ́ òṣè sọ̀látùl mọ́gírì àbí ìṣá iná ló ṣe ni ó sì tún ní ládàá ìtìkáàfù lọ́dọ̀ dání àṣàfihàn èyí pé àbí ò pé báwọn ẹni tí o lásìkò fún ìtìkáàfù rọmọgọ́ ó pé àbí ò pé everyday ìtìkáàfù pé five minutes ten minutes twenty minutes thirty minutes one hour ẹ̀ẹ́tìkà àjẹkọ́ wà ní ọ̀gbìn dàlùkìyà mà bẹ̀ ẹ̀ẹ́tìkà fẹ́ẹ́tì kẹfìrà eléyìí lọ́rọ̀ ta ni alimami shafi'i lẹ́yìn náà shafi'i tó sọ fún wa pé ìgbà táyìn sọ pé májẹ̀mú rẹ̀ oníkàtẹ́ sùyàm síbẹ̀ rántí pé lọ́dún kan anabi sallallahu alaihi wasallam onífọwọ́bọ̀ ń ta tẹ́ǹtì. sínú mọ́ṣáláṣí ọ̀fẹ́sẹ̀ ẹ̀tìká ìgbà tí mọ́ṣáláṣí lọ́wọ́ tẹ́ǹtì ti pọ̀ kí ló dé rẹ̀ náà ni tẹ́ǹtì ni ti ẹ̀sẹ̀ ẹ̀tìká fún ma ànábì ọ̀sẹ̀ ẹ̀tìká fún lọ́dún yẹn ṣùgbọ́n gbà tí lọ́dún yẹn ní Ramadan ṣùgbọ́n gbà tó doṣù tẹ̀wọ̀n kékeré ṣe Ramadan àwọn náà wàá sọ fún Ṣáfì pé sọ fẹ́ fi yí akókò ṣe sùyàmù pẹ̀lú ẹ̀ <laughs> nítorí pé kò sẹ́ẹ̀rì tó sọ pé kò ṣe sùyàmù kò sì sẹ́ẹ̀rì tó sọ pé ó ṣe sùyàmù àwọn sọ kó ṣe sùyàmù torí pé kò ṣe ẹ̀tí káfíìrì láì ṣe sùyàmù. kọ̀rọ̀ pé wa nítorí pé al-aslu adamu taghyir ẹ̀ńtọ́jọ́fin tó ti fẹsẹ̀ rìn lẹ́ni pé nǹkan tí wọ́n bá ti ṣe rí òun yí padà tontori ẹ̀ ló ti jẹ́ pé kò sẹ́ẹ̀rì tó sọ yìí pé àfi ká tó siyam pẹ̀lú al-i'tikaf tọ́sọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam wà lọ́rọ̀ kò sì sẹ́ẹ̀rì tó sọ pé a ti ṣe i'tikaf láì ṣe siyam kílíàlì lọ́rọ̀ torí mo mo mo ṣe lérí pé màá ṣe i'tikaf lóru pé ìlérí rẹ kò túmọ̀ tí wọ́n pé pé láì láì ṣe siyam àbánabi sọ bẹ́ẹ̀ torí ẹ sẹ́ẹ̀rì pé kò sẹ́ẹ̀rì pé ṣùgbọ́n ìtọ́kàn wa balẹ̀ síjú ni pé táàbà ṣe i'tikaf kásìsì yá láti kọ́ sí anabi wa sallallahu alaihi wasallam torí gbogbo ìtìkàfà àti tarikóse arikóse ọ̀sìyàmù nínú. wala i'tikafa illa fi masjidin jami'in eléyìí tún dọ́rọ̀ àyíṣà pé a kì í ṣe i'tikafu kó sì jẹ́ i'tikaf shar'i àfikọ́jẹ́ mọ́sálásí jùmùá. masjidun jami'un masalasi jumu'a ṣé masalasi jumu'a masalasi maka nìkan ni masalasi madina nìkan ni baitul maqdis nìkan ni kàlá masalasi jumu'a eléyìí jẹ ọ̀rọ̀ aisha radiyallahu anha ìlọ́dọ̀ tiwọn kò sí masalasi tá a ti lè ṣe al-i'tikaf kí masalasi yẹn ọ̀sá ti jẹ́ masilasi jumua lèmàdà nítorí wípé tí ó pàtàkì jùlọ tí ọjọ́ tá a fẹ́ ṣe ẹ̀ẹ́dìkáàfù bá ti lọ́jọ́ jumua nù. No kọ́mọ lọ jẹ́ pé ní tí ń ṣe ẹ̀tìkáàbù ọmọ wa kú mọ́ṣáláṣí tí wọ́n ti ṣe júmọ́ àti tí ń ṣe ẹ̀tìkáàbù lọ sí mọ́ṣáláṣí júmọ́ ẹ wò ní jọ́ máa rìn lọ jọ́ máa rìn bọ̀ ọ̀rọ̀ rẹ̀ oníjọ́ tẹni tí ń ṣe alẹ́ ẹ̀tìkáàbù mà nítorí pé ní tí ń lọ tí ń bọ̀ ojú rẹ̀ ó rí oríṣiríṣi tójú bá ti rí nǹkan kọ́ ọkàn tẹ̀lé yàtọ̀ sígbà tó ẹ̀tìkáàbù kárí pé mọ́sálásí táàtì ṣe wọ́n ṣe sọ̀láàtù jumu'ah níbẹ̀. tẹ̀lé yìí ọjẹ́ ọ̀rọ̀ Aisha radiyallahu anha nígbà tápá kan nínú àwọn olùmọ̀ọ́ni gbogbo mọ́sálásí láti lè ṣe ẹ̀tìkà wọn bá àmọ́ ṣe jumu'ah àmbẹ̀ wọn bá àmọ́ ṣe àmbẹ̀. ọ̀dà tó bá ṣe mọ́sálásí tí wọ́n ti ṣe jumu'ah àtẹ́jọ́ ọjọ́ jùmọ̀ ó sì ń bẹ ní ọjọ́ tá a fẹ́ ṣe ẹ̀tìká wọn la á lọ sí mọ́ṣáláṣí tá a fẹ́ ṣe jùmọ̀ á sì tètè padà àní bẹ́ẹ̀ni kankan sọ̀rọ̀ kan àní sẹ́kìnì ká padà kíákíá èyí tó ti dáa dùn ní pé tí ọjọ́ tá a fẹ́ ṣe ẹ̀tìká bá ti lọ́jọ́ jùmọ̀ àánú níbo ni ká ti ṣe mọ́ṣáláṣí tá a ti ṣe jùmọ̀ tí ò bá ní jùmọ̀ àánú ńkọ́ kò sí mọ́ṣáláṣí tá a ti lè ṣe bẹ́ẹ̀ tó dá ní ẹkún fẹsẹ̀ ti káàbọ̀ ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àwọn ọjọ́ yẹn ò sì ní júmọ̀ àánú kò sí wàhálà kò sí mọ́ṣáláṣí tó ti lè ṣe torí ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé wala tubashiruhunna wa antum aakifuna fil masajid ẹ gbọ́dọ̀ bá àwọn ìyàwó yín lájọṣepọ̀ láwọn àkókò tẹ̀sẹ̀ i'tikaf láwọn mọ́ṣáláṣí gbogbo kò rò pé wa láwọn mọ́sálásí gbogbo ètò túmọ̀ sí pé hadith Hudhayfa ibn al-Yaman radiyallahu anhu kò takò eléyìí nípa pé àyà ń tọ́ka sí pé o ò gbọ́dọ̀ báyàwó rẹ̀ lájọṣepọ̀ nígbà tó ń ṣe ẹ̀tìkáàfù nu gbogbo mọ́sálásí gbogbo sẹ́nìkan wá wà ní ìsìtọ́ sọ pé o lè báyàwó rẹ̀ lájọṣepọ̀ ní mọ́sálásí tẹ̀sí ti Mẹ́kà ní mọ́sálásí tẹ̀sí ti Madina ní mọ́sálásí tẹ̀ ṣe ti Baitul Maqdis sẹ́nìkan àti sọ báyìí mo rò pé yé wa torí ẹ̀ àyà yẹn kò náà lè rí fáwọn olùmọ̀ nípa pé kò sí mọ́sálásí tà ti lè ṣe al-i'tika yẹn ń tá a gbé sí lórí òun náà ni pé i'tika àbùtá bá ṣe lọ́kàn nínú àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọlọ́lá ní ládàá ju èyí tá a bá ṣe níbòmí lọ nítorí gẹ́gẹ́ bí as ẹsìn mọ̀ pé ọ̀sọ̀ láti tá a bá ṣe láwọn mọ́ṣáláṣí yẹn ládàá rẹ̀ ju èyí tá a bá ṣe ní mọ́ṣáláṣí mi lọ. torí ẹni Ibn Mas'ud nígbà tí Hudhayfa takò bóòlù ẹsẹ̀ ń wá àwọn èèyàn rẹ̀ tán ṣe ìtìkáàfù nínú mọ́ṣáláṣí Kúfà. nígbà tí wọ́n sì mọ̀ ìpè ọ̀tọ́kàṣe ìtìkáàfù ń bomi ju mọ́ṣáláṣí mẹ́ta lọ. Ibn Mas'ud olùmọ̀ àgbà ni olùmọ̀ àgbà tó gbé àgbọ́yé ẹ̀sìn wọ al-Iraq gbogbo àwọn olùmọ̀tò wà ní ẹ̀rọ pátápátá gbogbo wọn lábẹ́ pé ọmọ kéwù abdullahi bin masoud ni wọn ibn masoud ni bóyá ó lè jẹ́ pé àwọn ẹni tí wọ́n ń bá wì àwọn ẹni tí wọ́n ṣe ṣe déédéé àwọn ẹni tí wọ́n ṣe ṣe déédéé títí ẹ̀ sì forí sápá àbí kó sì jẹ́ pé àwọn ni wọ́n há súnà Ànábì sallallahu alaihi wasallam tí wọ́n gbọ́ yìí ìwọ́n ṣàtìtì ìdọ́rọ̀ tán sí mo rò pé ẹkúrá ń bẹ̀ ọ́ torí pé àwọn sọ̀hábà wọn ní fẹ́k yàtọ̀ sẹ́yìn ẹ kàn bolójú tòró ni wà láìmọ̀ kan kí ló rò pé àwọn sọ̀tún olódò tẹ̀wọ̀n kẹ́yìn láyé sìn irú àwọn èdè kẹ́yìn gbọ́nù èdè ata lòdùn fún àwọn sọ̀hábà ẹ̀ wò bọ́yá ó lè jẹ́ pé àwọn ni ohun tí ti ṣe déédéé tí ẹni ò ṣe déédéé ó sì ṣèṣe kọ́ ẹ̀kọ́ àwọn ni wọ́n há sunna anabi sallallahu alaihi wasallam tí ìwọ ṣe kí ni tó ṣàṣìṣe ó sì parí rẹ̀ lọ́ba jẹ́ pé àṣìṣe ni wọ́n bá ń ṣe sẹ́wọ̀n kébí mọ̀sùn òun là kọ́kọ́ ẹjọ́ ọ̀kọ́kọ̀ fún wọn toró ń lo olùmọ̀tọ́ wà láàrin wọn kí olùmọ̀tọ́ jàlejò tó dé ńlọ olùmọ̀tọ́ wà ń lé iní ń ṣàtúnṣe tẹ́bí bí mọ̀sùn òdì yìí náà lọ́ ìkànnà ní kúfà yẹn náà ó ti bá táwọn yẹn sira wọn lórúkà ẹnìkan wá wà láàrin ṣáìkò yẹn wọn sọ pé ẹ ṣe subhanallah ọgọ́rùn ẹ ṣe la ilaha illallah ọgọ́rùn astaghfirullah ọgọ́rùn ẹ ṣe salatu fa anabi nígbà ọgọ́rùn Ibn Mas'ud wa wọlé ọba àtàǹsẹ wọn ni kí lẹ́yìn ṣe wọn ni àwọn ṣe àfọmọ́fọ́lọ̀ ẹ ṣe ẹ ṣe salatu fa anabi sallallahu alaihi wasallam ó ní ṣé nǹkan tẹ̀ ń ṣe yún kí á lẹ̀ wá wá wọ́n ní oore là ń wà ó ní à tó bá yẹ kó oore ni ẹ̀ bá ti síwájú àwọn sàbí ànábì ṣe mélòó mélòó nínú ẹni tó sì sọ pé oore ni mò ń wá tí ò ní bá tẹ bá pẹ́ tó dìde kẹtùkà ó lé wọn dànù kí ẹ bó ti wá níbẹ̀rẹ̀ tíra al-Imam ad-Darimi rahimahullah táǹpé nìkéni sunanu darimi ní bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ bàbá yẹn nínú àwọn olùmọ̀gbà nípa sunna ló wà níbẹ̀rẹ̀ tíra rẹ̀ yẹn ó mú àwọn ẹ̀gbà wá wá tó yẹ pé lórí rẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn tíra ti wáyé táǹpé ní kótóbó sunna kótóbó sunna tó ń sàlàyé pé principle nínú sunna principle ẹni tí wọ́n ń sunna principle principle tíra bàbá yẹn ó ó mú ọ̀pọ̀lọpọ̀ àwọn principles jáde tó nínú bẹ̀rẹ̀ tíra yẹn lọ̀rọ̀ yẹn náà wà tẹsẹ bí Ibn Mas'ud nìyẹn kò lè rí káwọn èèyàn máa ṣe bàjẹ́ kó ṣe kíni kó dákẹ́ torí ẹ gbogbo mọ́ṣáláṣí bàtà ti jẹ́ mọ́ṣáláṣí tí èsè chọ́ọ̀chì tí wàá ti jẹ́ mọ́ṣáláṣí tí èsè sinagogu wọ́n lè ṣe kíni bẹ́ẹ̀ al-i'tikaf ẹ kíyèsí o mọ́ṣáláṣí náà ń sọ o kìí sọ àgbàlá mọ́sálásí o àgbàlá mọ́sálásí èsè mọ́sálásí o as far as i'tikaf is concerned wọ́n ṣe i'tikaf nìsí ọ̀wá lọ jókòó sí àgbàlá bíi tí wọ́n gbà wọnú mọ́sálásí ọ̀wọ́n kí alukur'an bẹ̀bẹ̀ náà ló jókòó throughout tí sọlá ti bá tó lọ́wọ́ nù sílẹ̀ ń ṣe i'tikaf kò ṣe i'tikaf ó ń tara rẹ̀ jẹ̀ ní i'tikaf ni pé ògiri ògiri mẹ́rin mọ́ṣáláṣí inú rẹ̀ lọ́wọ́ o sì ní jáde kúrò láàrin ògiri àfi nítorí nǹkan kò ṣeé pamọ́ra ni ló ti torí rẹ̀ jáde ìgbà náà láti pín in ṣèké ni al-i'tikaf tó bá gbé lẹ́kùn wà nínú mọ́ṣáláṣí lẹ́kùn yẹn já sáyè kan lẹ́kùn já sáyè kan ó sì tún jáde sódì kejì ọjà sáyè kan já sódì kejì ọjà sáyè kan já sódì kejì á wò wò ìgbà tí wọ́n ṣe ìtìkáàfù yẹn lẹ́kùn yìí nìyí tó bá gba bẹ̀ wọlé ọba ara rẹ̀ nù yàrá kan yàrá náà inú mọ́ṣáláṣí lọ́wọ́ inú mọ́ṣáláṣí lọ́wọ́ ṣùgbọ́n lẹ́kùn yìí wọ́n yìí gba jánu mọ́ṣáláṣí wọ́n sì tún ti mọ́ṣáláṣí gba bẹ̀ jáde mo rò pé yé wa tí ti wọlé látòdè inú yàrá ńlọ́ọ̀bà ara rẹ̀ yìí tonti pé yàrá náà ara mọ́sálásí wọn kọ́ mọ́ lẹ́kùn rẹ̀ ti jáde sóde ní kò jáde sí inú mọ́sálásí tá a bá jókòó nù bẹ̀ sáàsì ìtìkáàfù nù wọ́n tara rẹ̀ jẹ. ó gbọ́dọ̀ jẹ́ pé inú mọ́sálásí ló jókòó ìgbà náà ni wọ́n sọ pé ń ṣe kínní al ẹ̀ẹ́tìkà mo rò pé lè ti yé wa débi pé obìnrin ní ìsìn tó bá jókòó nulẹ̀ rẹ̀ ó ní mùsọ́lá òní ibi tó ń tó máa ń ṣe sọ láti ní ọwọ́ àlùm fẹ́ jókòó ashurul awakhir min Ramadan bẹ́ẹ̀ biniyatul i'tikaf ṣé i'tikaf ni ẹsẹ̀ i'tikaf ọkà jókòó bẹ́ẹ̀ nù tó ẹsẹ̀ i'tikaf ni wọ́n gbọ́dọ̀ jẹ́ pé mọ́sálásí lèèyàn lọ ni wọ́n tó sọ pé ń ṣe kí ni al-i'tikaf lẹ́yìn náà ìwọ tó a pé wàhálà bọ̀ wàhálà bọ̀ wọ́n sí wọn lágbọn pé àwọn ò rójú sẹ́sì bí wọ́n ṣe rójú sàtàkù abẹ́ẹ̀kẹ́ tiẹ̀ and ìgbà tí mi bá dénjọ́ gbẹ̀ndà àlùkìyàmù tí wọn náà bá dénjọ́ gbẹ̀ndà àlùkìyàmù sọ pé tẹ́tà gbélé ayé ṣe àtàwa tá a ṣiṣẹ́ àti wo iṣẹ́ wa mẹ́tẹ̀ẹ̀ta ni wọ́n wọ̀n lórí oṣù wọn gẹ́gẹ́ bó ṣe dọ́gba jù nínú sunna ok iṣẹ́ wo ni wọ́n rí sí kó o fi yan mana ọ̀nbẹ́nu sẹ́kù ìwé kìí ṣàtakò tí ò nítumà àtakò tí ò nítumà ni pé ṣé àtinú adìẹ ilẹ̀ yín gbà jáde ni àbẹ́yìn ló tinú adìẹ jáde a máa tẹnra wa jẹ pé tá a bá wò lọ́nà kan adìẹ tinú ẹyin jáde tá a bá tún wò lọ́nà míì ẹyin tinú adìẹ jáde ẹnì tún tá wò lọ́nà míì ọkùnrin tinú ọ̀kan jáde. gbogbo eléyìí báyìí àwọn fanfa tí ò ní túmọ̀ ó ti wá pọ̀ jù láwùjọ tiwa nísì tó fi wá jẹ́ pé tí nǹkan kan bá ti dé tí mọ̀nàsábà kan bá ti dé àwọn oríṣi ìbéèrè kan lẹ́ẹ̀ máa gbọ́ tí mọ̀nàsábà bá ti lọ ìbéèrè ó tún yí padà ẹ àwọn kọ́kọ́ àwọn kan ní àlejò ìdíkàfù ń bomi o àwọn kọ́kọ́ àwọn kan láàlejò kékeré kìnnì ah, ah, ẹ̀sìn Islam fẹsẹ̀ bẹ̀rẹ̀ ní tó fi jẹ́ pẹ́yìn olódò burúkú lẹ̀ yìí wọ́n fẹ́ máa po ọpọlọ yín nígbà tí yàn ń pò kọ́ wọ́n ọpọlọ yín nígbà tí yàn ń ìdààmú ti bá wọn náà. Islam ò bẹ̀rẹ̀ kì tuntun ẹ̀yin lẹ́ẹ̀mẹ̀sìn ni wàhálà ti bá yín ìdí inú jẹ́ nìkan sọ pé ẹ ẹ a lè ṣe sọ̀látù júmọ̀ ní ìsìn láàárọ̀ Islam bẹ̀rẹ̀ lọ́dọ̀ olódo burúkú máa ní ipẹ̀ kí ló dé tó fi dẹ́pẹ́ ti bẹ̀rẹ̀ tipẹ́ ẹ ẹsẹsẹ kọ́mọdé bẹ́ẹ̀ ni àhá adẹ́pẹ́sìn tuntun ní Islam ni tó fi dẹ́pẹ́ àwọn aṣíwájú aṣíwájú aṣíwájú ojú tí wọ́n fọ́ sí ní tí wọ́n sẹ̀sẹ̀ rí wọn lábẹ́ òfin ṣẹ̀ríà tó bá lérò yìí pé gbogbo ẹni tó ti wá tẹ́lẹ̀ olódo ni wọ́n wọ́n mọ̀ kankan nígbà tí wọ́n tó dé ni wọ́n mọ̀ ìgbàgbọ́ bá nǹkan kúfòrò ni nítorí pé wọ́n gbàgbọ́ pé òdodo fara pamọ́ sí gbogbo àlùmọ́ ànábì Muhammad sallallahu alayhi wa sallam gbogbo gba yẹn kọ̀ wá hàn àtìgbà tí wọ́n dé wọ́n gẹ́gẹ́ bíi ta ni ojú kónkó kónkó. esi ẹ̀sìn Islam kì í ṣẹ̀sìn tuntun ẹ̀sìn tó yẹ pé ẹ̀wù àti dọ́dún náà ti rán ànábì sallallahu alayhi wa ó ti lé lẹ́gbẹ̀rún kan àtọgọ́rùn mẹ́rin ọdún wa àtìgbà tí wọ́n tó dé gẹ́gẹ́ bíi ta ni ganan torí ẹ̀ ló ti jẹ́ pé ọ̀dọ́ wọ wa pàápàá àwọn ọ̀dọ́ àwọn lè jẹ́ máa tètè hó kí wọ́n máa tanra wọn lórí irọ́ tó bá kàn ti gbọ́ gbọ́kúgbọ́ kan wọn náà ti gùn lé. àlòmà wọn à lè máa ṣe nǹkan kan ní every corner of this world kó wá jẹ́ pé gbogbo wọn ò ríran nígbà tí gbogbo àlòmà máa ń ṣe solatul jumu'ah ba'da zawal kó adé gbogbo àlómọ olódo ni wọn ìgbà tí wọn tó dé lòdòdó wa àbàbàbà ó ti yẹ kẹyìn náà ní pírẹsìpù dẹ́kun máa dà mọ́ ṣé gbogbo àlómọ ìpátá olódo wa ni wọn. ebe nìkan náà lọ́kọ̀ wọ̀ yìí ebe àwọn olódo olódo olódo náà lọ́kọ̀ wọ̀ àbẹ́ ẹ̀kọ́ ni òkè ìgbà táwọn olódo olódo olódo wa kọ́ ó ní wọ́n ti wá dùn mà lórí gbogbo wọn. tọ́ ẹ kọ́ máa yí wa á ní àwọn pírẹsìpù yẹn tá a fi máa jọ́ọ̀jì tó pé tá a bá ti wà bẹ́ẹ̀ ẹnìkan òní máa rẹ́sìn wọn àfi ṣeré wọ́n fi ń ṣeré púpọ̀ láwùjọ yìí báyìí wọ́n ń fẹ̀sìn yín ṣeré púpọ̀ wọn náà wàá jẹ́ pé agídí ti kún orí rẹ ọmọ wa béèrè ń béèrè ọmọ tí ò lẹ́kọ̀ọ́ asá pẹ̀lú wọn ti rọ̀rọ̀ kúrò sí ọ lórí wọn rọ̀ gbó sí ọ lórí èyí wọn jáde nímú àtẹnu kọ́dẹ̀ lómi ń gbé tí rẹ̀ gan àtúntú jáde torí ọ̀dọ̀ wọ̀ ẹ̀sìn yìí báyìí kì í ṣe nǹkan tuntun ẹ̀sìn yìí ti wà tipẹ́ àwọn àlùmọ́ anabi sallallahu alaihi wasallam ọlọ́run lọ mọ iye olùmọ̀ olùmọ̀ olùmọ̀ olùmọ̀ olùmọ̀ ńlá tó ẹgbẹ́ nìkan ọlọ́run bá nìkan lọ́mọ tó tó dé. òdodo yìí wá pamọ́ sáwọn wá jẹ́ pé àwọn èèyàn kan tó yẹ ọmọ bíi kọjú ló fi sọ pé kò lè ṣeéṣe àfi tó ah, ń lọ mọ́kà lọ sí ni ìgbà tó ní kò ṣeéṣe àfi mọ́kà tó ń wá lọ mọ́kà náà ọlọ Jerusalem àfi Madina lọlọ kọlọ́ọ̀bì kan ó jókòó lé ní ẹ̀yin dẹ́sí fẹ́ sí lọ́n ó ní ẹ̀yin náà gbọ́dọ̀ ṣe dàbí mo ṣe dàbí má fọ́tún ta kí ni bíbí ta rọ́bà pé gbogbo ọjọ́ fọ́ lójú torí délé ẹ má fi àyè sílẹ̀ láti bẹ̀sìn yín jẹ́ wọ́n sì máa ń sọ àwọn olùmọ́ni.